بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين الجامع الناس ليوم رب العالمين وأشهد أن محمدا عبده ورسوله صل اللهم بارك عليه وعلى آله وأصحابه ومن سلك سنتهم إلى يوم الزلزال أدى طفل الله سبحانه وتعالى إكي الله أتيولا أولي كي يتنى إليه كبا شيخنا محمد صلى الله عليه وآله وسلم أتوارا واني أكوكوي فأما شيخي شيخي شيخي lórí kíláàsì wa yìí bóyá ká wá láwọn àsìkò kan ká túnmọ̀ lọ láwọn àsìkò kan àwọn ìdí kan sí kejì ni subhanahu wa ta'ala kó stabilize gbogbo wa lórí ìlànà ọlọ́lá ilaha illallah tábà ní gbàgbé ní ẹ́písòdì tí ó lọ lọ́hùn yẹn ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn lámú alhadith asáninú wa thalathun

àdéhùn kòdòsí ni nínú àwọn àǹfààní tí ń bẹnu hadithi náà أن معادة أولياء الله من كبائر الذنوب بقوله صلى الله عليه وسلم فقد آذنته بالحرب oníká máa máa dájú gbogbo ẹni bá ń ṣe làákàyè tó jẹ́ mùsùlùmí òdodo ká máa máa dájú wípé ìmọ̀ sọ̀tá àwọn ẹni ọlọ́run nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ìmá ń sọ̀tá àwọn ẹni ọlọ́run ìkórira wọn ìmá gbé wọn lẹ́sẹ̀ ìmá ṣe kéétà wọn bí ò bá hàn sí wọn tẹ́lẹ̀ bí ò bá hàn sí wa tẹ́lẹ̀ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ ni káyà mọ̀ wípé nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni kì í ṣẹ̀ṣẹ̀ lágbájá àkómá. aná Muhammad sallallahu alayhi wa sallam òun ló jẹ́ àmì tó ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń sọ fún bẹ́ẹ̀ wípé faqad aadantu bil harb man 'aada li waliya gbogbo ẹni bá ń bá wà lé mi ọlọ́run sọ̀tá faqad aadantu bil harb ti kéde ogun sí ọlọ́ọ̀bá sì ní ogun si nǹkan kan ni ó tí ó mú kí àlàáfíà jọba láàrin ìlú àbí kó gbogbo ìletò kan orílẹ̀-èdè kan àdúgbò kan ìpínlẹ̀ kan tó bá ti ń sọ̀tá àwọn ẹni ọlọ́run ìlú náà ní lẹ́yìn ire ìfẹ́abalẹ̀ ọkàn ní sí fún wọn torí pé àwọn ẹni ọlọ́run tí wọ́n ṣàlàyé òfin ọlọ́run àwọn náà wọ́n jogún àwọn ànábì ọlọ́run bá ànábì ọlọ́run sì mú náà ní àlàáfíà àti ìdùnnú àtayọ̀ àti oríire tí ẹ bá ti wá ń sọ tá àwọn ẹni ọlọ́run tí wọ́n ń polongo àwọn kan wọ̀nyí gbogbo tá à ń sọ ní dáadáa wọ̀nyí náà yóò ṣẹ́kù yóò ṣàfẹ́kù ní òòló àní gbúrò rẹ̀ mà. ìjà sí pé ìmọ̀ sọ tá àwọn ẹni ọlọ́run lẹ́ni ọlọ́run tòótọ́ tí wọ́n ń lu ìsẹ̀mí ayé wọn níbàámu ọ̀rọ̀ ọlọ́run subhanahu àti níbàámu ní sallallahu alayhi wa tí wọ́n sì ń rìn nínú Islam lórí agbárin àwọn ẹni ilé kìíní àná àwọn àwọn àtàrí ọ̀hún àwọn yìí náà níjọ́ ní ọlọ́run ẹni bá ń ṣe ọ̀tá wọn tí ń kórìíra wọn ọlọ́run ní kó máa mọ́ra ogun o wọn ọlọ́run ó bàjẹ́ ìjìyà tí Allah subhanahu wa ń sọ ìjìyà kan ní pàtàkì ìjìyà kan lẹ́ṣà tó ní í ṣe ìṣeré tàtà ń sọ ni wípé gbogbo àwọn tẹ́tẹ́ yẹn ṣe láyé tí èèyàn máa fi rí ìrìnà ọlọ́run lọ́tọ̀ fún lélẹ̀ tó jẹ́ ọ̀tọ̀ ni ìwájẹ́pọ̀tọ̀ tó jẹ́ yìí ó fi kó sínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó tóbi gbáà tó yẹ kí mùsùlùmí ó jìnà sí torí pé kílẹ̀ ní pé èèyàn gbọ́dọ̀ fẹ́ràn àwọn ẹni ọlọ́run hmm. ẹni tọ́lọ́ bá ti ń fẹ́ràn òun náà làwọn òjíṣẹ́ ọlọ́run fẹ́ràn ẹni tó lọ́sìn fẹ́ràn táwọn mọ̀lẹ́kà ń fẹ́ràn kéèyàn wálé yóò mọ̀ wá bá sọ̀tá láì má ní ẹ̀rí kan wájú ọlọ́run tó ní kéèyàn bá sọ̀tá lé lórí irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run kórìíra rẹ̀ ẹni tó lọ́ bá sì ti kórìíra ní máa ń jà lógun ni ọlọ́run máa ń jà wá lógun. àǹfààní ẹlẹ́ẹ̀kejì inú hadithi yìí isbatu awliya illahi azza wípé ọlọ́run bá láwọn ẹni títí ẹ̀ àríkà nínú àlàyé kúrú sí pàǹtó fúnra wa yìí ọlọ́run ní àwọn ẹni títí ẹ̀ so eléyìí ṣe tàǹtàkò nù Islam àwọn wàlíyìí ọlọ́run bá ń bẹ awliya Allah al-haq àwọn wàlíyìí ọlọ́run ọba tòótọ́ ẹgbà wá wá fúnnú Qur'an ẹgbà wá wá fúnnú sunnah na Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó kù ní wípé tahqiq al-manat lọ́dọ̀ àwọn afọ́ náà sọ́rọ̀ fẹ́kẹ̀ wọ́n pè kẹ́kẹ́ ní tahqiq al-manat yẹn ni pé bí nǹkan bá pọ̀ tó wá ṣe pé nǹkan gbogbo kan náà ló jọra wọn àfi gbìyànjú láti wá tí a kan lè gbèrò lórí nǹkan yẹn ìṣègbìyànjú àti rí n tí agbàlérò náà àwọn nǹkan tó pọ̀ ńlẹ̀ yìí lọ́pẹ́ ní tahqiqul manat torí nǹkan yẹn la fẹ́ ṣiṣẹ́ lé lórí so tahqiqul manat fil mas'ala ó ní pé bò láti wá ń dá wàlíyé ọlọ́run bàbà torí pé gbogbo kó wà lẹ́yìn pàpè mọ́ra wàlíyò nígbà àwọn ta ní gáúfù làwọn ìtumọ̀ tí ń jẹ́ gáúfù òun náà ní tí ń gbà yàn là ìgbà yàn là ní jẹ́ gáwò ìgbà yàn là ìrẹ́síkú èèyàn kó nu hílà wàhálà bá sì ní èmi mo ní agbára lè lọ́wọ́ nínú àwọn òròyìn tó hàn ọlọ́run bá gbà ní pé òun lòun máa ń gbà wá nu ti já sí bá burú bá ṣẹlẹ̀ sí ìyàn náà kò ní kẹwàá làkó nu aburú yẹn kẹ làkó nu wàhálà yẹn ọwọ́ ènìyàn Ọlọ́run ló wà kò sẹ́ni tó ní lágbára lọ́wọ́. yastaghithuna rabbakum fastajaba lakum ànábì Ọlọ́run ọba alayhi salatu wassalam lógun Badr. àwọn sàhábà rẹ̀ wọ́n kí ẹgbà mí sọ Ọlọ́run ọba Ọlọ́run gbà wá olúwa wa gbà wá ọ̀tá pọ̀ wọ́n jẹ́ ń wó rẹ́yìn wa fastajaba lakum Ọlọ́run ní mo sì dá yín lóhùn mo gbàdúrà yín. ń tá a mà nínú ṣe sí àná Muhammad sallallahu alaihi wasallam gbogbo awọn ànábì wọn siwaju re ata awọn àjọ wọn emewa wọn láwọn sọ̀hábà wọn ní tá a mọ̀ mọ́ ni wọn ọlọ́run bá ni wọ́n ń ké sí lásìkò ìṣòro wọn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ṣe ọlọ́run fílé ayé lẹ́yìn bí ọgọ́rùn-ún ọdún sọ́gọ́rùn-ún mẹ́rin ọdún sọ́gọ́rùn ara bá ní ní ti ẹ̀bẹ̀ nínú ìṣòro tẹ́ǹbẹ̀ ní yílà yílò tọ́kàn ò balẹ̀ ara fọlọ́run balẹ̀ àwa yìí làlìlà kò ní ìṣòro tẹ wà yìí ké sí kò sí bó ti wò lágbára tó àwa lálà kò ní ìnira yín wọn bá sọ̀rọ̀ àwọn òfò àwọn súnfì nìyẹn o kódà àwọn atúmọ̀ sọ wípé lẹ́ẹ̀kan láàárín ọgọ́rùn-ún ọdún máa wálé so lóṣù táwọn kan bẹ náà lónìí náà wọn láwọn ní gọ́ọ̀sù àsìkò yìí nílẹ̀ yorùbá kódà àwọn atọ́ fi wọ́n jẹ mú sí ìlú kan láwọn ní gọ́ọ̀f àdọ́lọ́bà subhanahu wa ta'ala kó sọ wa kóun bẹ́ẹ̀ nàka kó làwọn kóun bí ìfẹ́ nù táwa ni wàlíyó ta ni ń jọ́rẹ̀ ọlọ́run kàlàyé ọlọ́run ṣé ìjẹ́ wàlíyò ní í ṣe pẹ̀lú ìfàpémọ́ra wàlíyò nínú wàlíyò nínú ẹ mọ̀ pé ojú dojú lọ ni ẹ mọ̀ pé ọwọ́ náà jọwọ́ lọ séyìn la fi ń mọ̀yàn tí jẹ́ wàlíyù àbí onírú aṣọ kan tí wàlíyù máa ń wọ̀ àbí oníbàárà wàlíyù ti máa ń rí ní físíkò àti aràn bóyá tó bá jẹ́ wàlíyù ọlọ́run ó gbọ́dọ̀ fìdígbà kó sì gbọ́nlẹ̀ àbẹ́ tó bá jẹ́ wàlíyù ọlọ́run yìí máa ń tẹ́yẹ́rẹ́ tí ó wẹ̀ abẹ́ni bá ń jẹ́ wà nílùú ọlọ́run lẹ́lábáwá nìkan láti rí àbí ìlú láti rí àbí aláwọ̀ dúdú láti rí kí láti mọ̀ wà ní. in tí ń jẹ́ wìláyà ìjẹni bayyana subhanahu wa ta'ala ọba tó láàrẹ ga jùlọ ó ṣàlàyé yẹn tí ń jẹ́ wà wa ó ṣàlàyé nǹkan tí ń jẹ́ wìláyà fọ́nà fọ̀nà rẹ̀ mọ̀ wá kò dàrú ọlọ́run ní alladhina amanu wa kanu yattaqun àwọn tí wọ́n gbọ́ ọba gbọ́ tí wọ́n sì ń páyà ọlọ́run ọba àwọn ni wàlíyé ọlọ́run gbogbo ẹni bá méjèèjì yìí lára onáà ni ọlọ́run ẹni gbọ́ ọba gbọ́ gbogbo orígun mẹ́fẹ́ yìí máa pèsè rẹ̀ o alimanu billah èmi gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba lọ́nà tó lọ́n fi ṣàlàyé ara rẹ̀ fún wa ìgbọ́ ọlọ́run ọba gbọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ọba sọfánà wa tó dá nǹkan ìgbọ́ ọlọ́run ọba gbọ́ bíbí ọba níwọ̀ rẹ̀ gbọ́ ọlọ́run ọba gbọ́ yìí tifanaka í fáláńkà gbogbo àwọn ìlànà wọ̀nyí ìlànà tó tako ìgbọ́lọ́wọ́n bá gbọ́ lábala ìfọ́lọ́wọ́n bá níwọ̀ rẹ̀ ni. yóò gbọ́lọ́wọ́n bá gbọ́ àsìmá ánúwàsífàtà yóò bọ́lọ́wọ́n bá gbọ́ débi wípé kí làwọn òròyìn ọlọ́wọ́n bá àsìmá ánúwàsífàtà kí làwọn òròyìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣòro yín ara bó ló rẹ̀ bó lè kí làwọn okọ̀ tọ́lọ̀ bá subhanahu wa ta'ala sọ́ra rẹ̀ kí làwọn okọ̀ táwọn èèyàn gbé fọ́lọ́hún tọ́lọ̀hún sọ́ra rẹ̀ tí ò jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn kan yìí ló kó sábà lè wa àwọn màláìka ọlọ́run kí tí wọn wà ọlọ́run kí ni dá wọn ń bá wọn lò wa bí tọ̀rọ̀ bí injil bí zọ̀bọ̀ ó tó wá dorí alukur'an kí ni ìgbàgbọ́ tí islam fẹ́ ká gbàgbọ́ nípa ọgbà àwọn tí ń jófin rẹ̀ yìí òfin ọlọ́run bá wọ̀nyí ipò wo la gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ ní wa ní pàtàkì jùlọ alukur'anul karim ṣe mẹ́rin wá débi ká gba tí ń bẹnu gbẹ̀gbọ́ nínú àwọn àṣẹ ọlọ́run bá tó pa wá láṣẹ rẹ̀ ká sì máa mú un lò àwọn èèwọ̀ tí ń bẹnu qur'an mélòó nù ẹ̀ là sí àbí ìgbọ̀rọ̀ á fi kùránù sí nípò tó wa pé ká fi fàdúrà náà ní ká òbúkọ lẹ́yìn rẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí akẹ́kọ̀ọ́ ń padà á sì orígun kẹta nìyẹn nínú àwọn orígun mẹ́fà ń jẹ́ imáà wàrúsùlè àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí akọ sí wọn bóòlù ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ wọn fún wa kí nígbàgbọ́ tó fẹ́ á ní pẹ̀lú wọn ó ní pàtàkì jùlọ ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam níbo láfààyè tiẹ̀ sí inú ẹ̀mí wa ṣe n tí bá ní àti inú ẹ̀sìn là ń ṣe ṣáì sí nǹkan míì ṣe n tó bá léwa sáǹdì rẹ̀ sáwa náà sáǹdì rẹ̀ ṣáì sọ wípé àṣà wa ò ní faramọ́ tamọ́sí àfáà mi ò ní gbà kí ni màá lo orí ìlànà ànábì pẹ̀lú rẹ̀ ìyá ẹ̀ bàbá mi ò ní gbà ìlànà ànábì mo fẹ́ lò ṣé wọ́n á tara rẹ̀ ṣe bàbá mi ṣe ìyá mi ara o kí súnà ànábì yẹn máa gbélẹ̀ ni o mi ò lè forí képè mi lè forí képè òbí bẹ́ẹ̀ sì ni bánàbì ti ṣàlàyé fún wa ká bọ̀wọ̀ àwọn òbí wa ó ti ṣàlàyé fún wa ká ṣe dáadáa sí wọn ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu bẹ́ẹ̀ náà lójú yí wa wípé gbogbo ohun tó bá wò tán bá pa wá láṣẹ rẹ̀ tí ò bá ti wà níbàámu ọ̀rọ̀ ọlọ́run tó tako ìlànà òun náà àìtẹ̀lé wọn bẹ́ẹ̀. gbọ́dọ̀ àwọn ẹbí wà lẹ́mìí àwọn mùsùlùmí tí a kàn rí ẹ̀dá kan náà tó náà kàn wálé ayé tó jíṣẹ́ kí lọ́ràn èèyàn ti wá gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo sílànà tó ṣe náà fi jíṣẹ́ fún wa pé ká máa lẹ́nu ni gbá wọn kan lábẹ́ yìí máa yàn ìlànà tó fi lélẹ̀ kó tó fi lé ayé lẹ̀ lẹ́gẹ́sì ẹ̀ tó fi lélẹ̀ ni ká wá mímọ́ ẹ̀sìn rẹ̀ ká wá mímọ́ ìlànà rẹ̀ ká sì lò ká ká ká polongo rẹ̀ fáwọn èèyàn kọ̀rọ̀kọ́ ju gbogbo ìsẹ̀mí ayé wa kájẹ́ káwọn èèyàn mọ̀ pé ìlànà ànábì náà láti lò sẹ̀mí ayé tí ò fi rọrùn ìgbìlọ̀ wa wà gbọ́n kàn yín kó sábẹ́ ìmánì o. orígun ẹlẹ́ẹ̀karùn-ún alìmánu bìlíọ̀mìlà ààfẹ́ nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ tá pàdé ọlọ́run ọjọ́ tá kà ó pààyàn lójọ́ wájú ọlọ́run ọjọ́ tá dára alẹ̀ tí wọ́n jà yóò bọ̀ wá mú tí wọ́n pè wá lóko tá ìjẹ́ mọ́ ká padà sórúkọ ta a jẹ́ lájútù lẹ̀sẹ̀ ní ayé wa lọ́rọ̀ àtúnjẹ́ nǹkan náà tẹ́lẹ̀ ìjọ tá filẹ̀ ayé lẹ̀ ta dàgbò rẹ̀ lẹ̀ ńgbà kú mú kankan wá kí láàdì bá nu sàárè kí lè kalẹ̀ kí ń pa ìpàdé sàárè kí ni sẹ̀mí lò nínú kí ni sọ ọwọ́ wa kí ni àjò wa ẹ̀sìn wa ń kọ́ fìwà kẹ́sìn fẹ̀sìn kún wà kì í ṣe pé ẹ̀sìn nìkan lọ́lọ́run ó bí wa kọ́ ìwà nìkan náà kọ́ lọ́wọ́ sì bí wa méjèèjì lọ́lọ́run ó bí wa gbogbo àwọn kan wọ̀nyí ló kó sábà al-iman bil-yawmil orígun ẹlẹ́kẹfà al-imanu bil-qadari khayrihi wa sharrihi ìnígbàgbọ́ pẹ̀lú tí ń jẹ́ kọ́dárò àyàmá fọlọ́wọ́n bá yàn mú ní kálukú kí ni ìgbàgbọ́ wa lórí ẹ̀ ṣé gbàgbọ́ wa tó súnmọ́ lọ́wọ́ ọba débẹ̀ ṣé gbàgbọ́ wa rinlẹ̀ débẹ̀ ntọ́lọ́ ń ṣe fábúrò mi tí ò sì ṣe fẹ́ mi tí mi jẹ́ gbọ́n rẹ̀ kí n gbà fọ́nù látara rẹ̀ ntọ́lọ́ ń ṣe fún ìyàwó mi tí mi tí mo jọ́kọ rẹ̀ kí tó ta sí gbogbo nígbàgbọ́ wa wà lórí tọ́lọ̀ ń bùn ní kálukú pé yóò jẹ láyé gbogbo àwọn kan wọ̀nyí oníjẹ́ ìmọ̀nà ọ̀nà àkọ́kọ́ nìyẹn tí mọ́nà yẹn bá ti dúró lórí ogun tá à ń sọ yìí kò sí wà wá nígbà náà nìyẹn wà ọ̀nà ìbá ṣe pé yẹn ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà wà náà lèyàn bẹ́ẹ̀ ni olówó lèyàn oníṣẹ́ ìjọba lèyàn oníṣẹ́ ọwọ́ lèèyàn oníṣẹ́ aládàáyìn lèèyàn àgbẹ̀ lèèyàn gbogbo tó bá òkèèyàn jẹ́ béèyàn kéèké ogun tá a sọ yìí náà tí ò bá mú un lò èyí kàkà tí ó fi jẹ́ wà lóye ọlọ́run yóò máa jẹ́ wà ní iṣẹ́ ìkọ́ ọ̀nìyàn kọ́lọ́ mọ́ ṣe wá dọ́tà ṣùgbọ́n béèyàn ò kéwú tí ò ráfààní àti kéwú àmọ́ ó súnmọ́ àwọn afá ẹ̀sìn àwọn afá òótọ́ àwọn afá àtọ́lọ́run tó ṣe wípé qala Allahu wa qala rasuluhu wa qala as-sahabatu kí ni tọ́lọ̀ náà ṣe ń ẹ̀sìn wọ́n ṣe ńlá rẹ̀ sallallahu alaihi wasallam àfẹ́kí ló pa wá nú ẹ̀sìn kí ni súnà náà di gan ipa olóko nú àwọn sàhábà ló kìrọ̀ ibi lọ́wọ́ bá tò kí ni bá sọ ń pa wọn báyẹ̀ pé irú àwọn afá wọ́n ka ilé ìfúnà lèèyàn lọ́dọ̀ wọn tí gbogbo táwọn sọ bá yàn kama máa mà dájú bàbá ní wàlíyù wàlíyù àbí àfojútó ọlọ́run fẹ́dà téèyàn fi ń jẹ́ ní rẹ̀ wìláyà nìyẹn àfojútó ọlọ́run protect protectorship au guardianship àfojútó ọlọ́run ọba fáwọn ẹni tiẹ̀ àbí fún gbogbo èèyàn lápapọ̀ tá à ń sọ yìí ìran méjì ni. ولايته على الخلق كلهم تدبيرا وقياما بشؤونهم وهذا عام لكل أحد المؤمن والكافر والبر والفاجر هذه هي الولاية ولا عامة أفوجت الله ọba إذا ọlọ́run الله fún في ẹ̀dá tó تدا بسم الله ń bá wọn darí tí ń bá wọn bí àrùkátà wọn tí bá wọn sọ̀rọ̀ sẹ́ni wọn eléyìí èèyàn bá jẹ́ kèfèrí ìbá jẹ́ mùmín ìbá jẹ́ nyere ìbá jẹ́ aláboró ọlọ́run ní wìláyà kan tó jẹ́ ti general òwò lórí bẹ́ẹ̀ sẹ́yìn mo dá yín o bá ló gbà mí gbọ́ o bá ló mọ orúfin mi ni kó mọ balẹ̀ ayé jẹ́ o bá ló mọ takò mí kó jọ́ta ni àwọn kankan bẹnu àlámàrí rẹ̀ sẹ́ ìbẹ́lọ́ọ̀mọ̀ fojú tó àti mọ̀ bọ́ọ̀ tó. Allah subhanahu wa ta'ala ni hatta idha jaa ahadakumul mautu tawaffatu rusuluna wa hum la yufarritun nígbà tó Allah subhanahu wa ta'ala in ṣàlàyé ìrìnàjò ọmọ ìbẹ̀yàn ó ní títí dìgbà tí ikú bá dé bẹ́ẹ̀ nìkan nu yín àwọn òjíṣẹ́ wa àwọn aránṣẹ́ wa wọ́n wà pẹ̀lú tọ̀hún wa hum la àwọn òjíṣẹ́ wa tí wọ́n yóò ṣàfihàn níbi

alìwìláyàtò kọ́sọ́ afojútó ti àdáyẹnrí ìdásàlẹ́sà wọ́n yà wìláyàtò lọ́yà àìzàwọ̀ jẹ́lẹ̀ ìmùtàkìn òun náà ni àfojútó ọlọ́run ọba subhanahu wa ta'ala fáwọn olùpáyà ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn ẹni rẹ̀ yíwọn ẹ̀fà ọ̀tọ̀ nìyẹn sẹ́mi ń pé níbi ìtàkọ́kọ́ tó jẹ́ ti gbogbogbò gbogbo wa ti kó sínú ẹ̀ àfojútó ọlọ́run ọba ìtọ́sọ́nà ọlọ́run bá tó sì jẹ́ sàdáyẹn rí ẹlọ́run ìṣe gbogbo ilé fún gbogbo èèyàn kì í ṣe common favour ó láwọn tí ń ṣe é fún àwọn tí sì ń ṣe é fún náà làwọn tí wọ́n dúró ti òfin ẹ̀ àwọn tí wọ́n gbà pé bó ti dá wọn yìí ó torí nǹkan kan dá wọn kì í ṣe pé kàn dá wọn lásán káwọn kan máa wá kólé ayé jọ mọ kówó jọ mọ kọ́rọ̀ jọ ó dá wọn torí tara rẹ̀ ni therefore gbogbo òfin tó bá ti gbé kalẹ̀ fún wa láti tẹ̀lé àwọn tuntun àti máa tẹ̀lé àfihàn tí wọ́n bá sọ fáwọn àwọn ò ní tẹ̀lé kódà ìtagbára àwọn ò bá ká láti tẹ̀lé àwọn òjò ó hàn sọ lọ́nà àníyàn àwọn pé àwọn fẹ́ ṣe òṣàgbára rẹ̀ fáwọn ẹ̀ tòun páyà lọ́wọ́ bá ní kọ̀ọ̀kọ̀ wọn ní gbangba wọn láàrin lápọ̀lábo gbogbo ibi tó bá òfin wà láyé ìsẹ̀mí wọn ni wípé ìbẹ̀rù ọlọ́run ìpáyà ọlọ́run ìpòfin ọlọ́run ọba má bó ti wù kó ìgbélànà ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ìfisókàyà gbogbo bá ti wò ó rí òfin ọlọ́run fi àná Muhammad sallallahu alaihi wasallam àṣẹ ọlọ́run àṣẹ àná Muhammad sallallahu alaihi wasallam kò gbọ́dọ̀ dín nǹkan rẹ̀ lọ́dọ̀ tiwa kò gbọ́dọ̀ dín nǹkan àbùkù lọ́dọ̀ tiwa àwọn ẹni wọ̀nyí ọlọ́run àti máa ṣàmójútó wọn láyé ọ̀tọ̀ ọlọ́run sọ eléyìí ó ní Allahu waliyul ladhina amanu yukhrijuhum nur Allahu ohun Allah ló ń jẹ́ olùgbàkàyà fáwọn mùmìnì wọ́n a máa mú wọn jáde kóònú àwọn òkùnkùn òkùnkùn ẹbọ òkùnkùn ìwà kèfèrí òkùnkùn àwọn àdáadáalẹ̀ nínú ẹ̀sìn nínú òkùnkùn àwọn ṣìnà ṣíṣe ni

ọlọ́run ní alā inna awliyā Allāhi lā khawfun 'alayhim wa lā hum ọlọ́run ní ẹ̀tẹ́ ti bẹ̀rẹ̀ jẹ gbọ́ kò sí èméjì ń bẹ̀ ní ti ń já ẹni tọlọ́run kò ní sí bẹ̀rù fún wọn o ń bẹ̀rù lórí ń lọ kú tán kí wa jọ ọlọ́gbọ́n a bá ti ẹ̀pẹ́ tá a dàgbà ọlọ́run ní ẹ má bẹ̀rù ìbànújẹ́ ìsìtì yín ẹ má sọ̀rọ̀ kọ́ lórí pé n ta fẹ́ fi ilẹ̀ nígbà bá kú ìyàwó ọmọ ilé iṣẹ́ ilé ẹ̀kọ́ gbogbo tá a dàálẹ̀ yìí bó ní ó ṣe padà lójútùú lẹ́yìn wa sáwọn kan tá a dàálẹ̀ yìí táǹtara rẹ̀ ṣiṣẹ́ eré yìí táǹtara rẹ̀ líládámájú ọlọ́run yìí ṣé nǹkan yìí bàbá fi láyé rẹ̀ sí kò ní dojúrú bó bá ti dojúrú ṣégun tá a gbélé ayé ṣe kí ó ṣe ṣe gbọ́dọ̀ dànù ọlọ́run ní kò sí bẹ̀rù fún yín ẹ̀ nígbà nújẹ́ àwọn wá ní alladhina amanu wa kanu yattaqun àwọn náà làwọn mùmínì òdodo tó sì ń páyà ọ̀rọ̀ ìbéèrè kan tí wàá wáyé ó ní wípé ìyá lè ṣe ìfirinlẹ̀ wípé lámẹ́yìn wàlíyì ni tàmẹ̀dò wàlíyì ni kó já pé torí pẹ́ni tọ̀hún ń bá wa ṣàdúà tí bùkátà kankan tí tèjì sì ń bí alátara àdúrà tí ń bá wa ṣe káwá fi yí wò wípé bí ò bá jẹ́ wà léyìn ọlọ́run kì bá wa tọrọ kan wájú ọlọ́run kọ́lọ̀ mọ́bùn gbogbo bùkátà wa ń ta wá ń ro wá ni à ń fẹ́ kan ìdùnnú ni a bá ti dọ́dọ̀ rẹ̀ yóò bá pe ọlọ́run lóko tọ́lọ́run ọba ń jẹ́ yóò bá wó kọ ọlọ́run ọba jáde tó ráwọn ẹni wọ̀nyí wọ́n mọ àdírẹ́sì sí ilé ọlọ́run wọ́n sì mọ sí làǹkì inú kùránù títí ọlọ́run ọba ó sì gé e sí wọn tọ́lọ́ sì máa fún wọn ní tí wọ́n fẹ́ kíákíá sáàlè fi yìí sóhun dí wọn káfí soso wọn ìjẹni ọlọ́run á ní rárá o rárá o láàrin ọlọ́run bá subhanahu wa tààrá fẹ́dà rẹ̀ kò sóhun gbìfọ̀ kò sóhun gbìfọ̀ kan kò sí lágàtà kan láàrin ọlọ́run ọlọ́run tí ẹ̀ fẹ́ kí lágàtà kan máa bẹ láàrin òun àtẹ̀lùsì tó bá ń sìn yíhun ìlànà ẹbọ ni kó já sí pé àti lè dájòkó fún ara èèyàn kéèyàn bẹ lọ́hùn kọ́lọ̀hún ó gbà kéèyàn wá fìgbàgbọ́ yẹn kọ́ sára àwọn ẹ̀dá kan pé àwọn ẹ̀dá yìí ní tó bá yá ṣe fọ́lọ̀ tá bá ti ṣe fáwọn àwọn ò lè àwọn súnmọ́ ju wa lọ bí kan ti ń sọ níjọ́ kan wípé tá ni wọ́ àwa ti ń déwájú ọlọ́run kò fún ọ ti pẹ́ ẹ̀yin wo lẹ̀ ń déwájú ọlọ́run fún yàn kan ẹ̀yin wo lẹ̀ ti déwájú ọlọ́run fún yàn kan ní kí mú yàn déwájú ọlọ́run tọ́lọ́run fi ń dáyàn lóhùn ní kí èyàn pòfin ọlọ́wọ́ bá má kìí ṣe ìkónú yàrá má jáde má kìí ṣe má sí nǹkan tó lọ́n ṣe ní halali fún yàn kí èyàn sọ́jà haram yíò kọ́ lèyàn fi ń jẹ́ ní ọlọ́ so a máa ń bẹ ládùúgbò ṣe ìsìn rí bẹ́ẹ̀ òun kọ́ ni yásíkì òun kọ́ ni yásíkì wà lè jẹ́ wà lẹ́yìn iwájú ọlọ́wọ́ torí wípé ọlọ́wọ́ bá gbóhùn tí ẹ fi yọ̀dá yìí fẹ́ ká fúnra ara wa قل ادعوا الله او ادعوا الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى ọlọ́run ní ẹ pè mí èmi ni allah ẹ pè mí èmi ni rahman èyíkéyìí tẹ́ bá pè náà wúkọ mi èmi náà mú làwọn ọkọ̀ tí fi ń dáa jùlọ máa sì jẹ yín ìlànà oṣù ọlọ́run bá nìyẹn sallallahu alaihi wasallam ìlànà ọlọ́run bá subhanahu wa ta'ala nìyẹn nínú qur'an ká bá fúnra wa bẹ lọ́hùn kò sẹ́ni tí ò ní ẹnu níwájú ọlọ́run èyí tí ní mú mọ́ lẹ́nu làwọn ẹ̀ṣẹ̀ kí sí ah, wá ń ṣàdúrà yìí lọ ó tún wá wó èèyàn kan tó náà rìn ní mímọ́ tí ń pòfin ọlọ́run bá mọ́ sẹ́ni tí bó ti wò ó ṣe tó láyé tó níbi tí ó kù sí àmọ́ ń ni ń yín lásìkò sásìkò bẹ́ẹ̀ ni lànà ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ṣe kó ríra kódà tí ò bá sì lè tẹ̀lé nínú súnà náà sọ́lẹ̀ yóò sì máa bà jẹ́ irú ẹni náà ẹ bí ni ẹ dákun a mr Muhammad ni ẹ ajé akínní kan bẹ́ẹ̀ náà bá ń bẹ lọ́hùn ẹ máa rántí nínú o kò ti pé yẹn wá ń lé o hmm, ń níwájú ṣe fún ẹ máa rántí mi inú àdúrà eléyìí Islam farama àmọ́ ká wá sọ̀yàn kan di wàlí torí pé ti fẹ́ jálàdì ká wá sọ̀yàn kan di wàlí ọlọ́run torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pàrédì ara wọn káàkiri láwùjọ àwa Yorùbá lè ní wípé ẹni ọlọ́run làwọn ìdàkejì ni wọ́n o ṣe ń jó tọ̀rọ̀ ká bára wa sọ ṣe ti ń jó tọ̀rọ̀ kama si fi sábẹ́ ahọ́n sọ fúnra wa nígbòsí pọ́rọ̀ ọlọ́run bá ní tí ó bí wá kì í sọ̀rọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ bàbá ní gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pàdédé ara wọn káàkiri láwùjọ yìí tí wọ́n pẹ̀rọ lẹ́ni ọlọ́run yìí ẹni èṣù ni wọ́n wò àti ẹ̀fẹ́ méjì tí èṣe ni èṣù nù wọn ká mọ́ sàsọgbọ́n nu ọ̀rọ̀ ni àfẹ́ méjì tí èṣe ni èṣù nù wọn àfi tí ò bá hàn àmọ́ gbogbo àwọn tí wọ́n hàn káàkiri nílẹ̀ Yorùbá tán lóko káàkiri yìí tó pé ìhàn nwa wọ́n hàn yẹn lómi fi ń rò pẹ̀lú ọlọ́run ọba ni wọ́n ẹlẹ́bọ̀ hánrán ìwà kìfìrí pọ̀ lọ́wọ́ ó lè wá jẹ́ látara ẹ̀mà ó sì lè jẹ́ látara àfẹ́ ó lè jẹ́ látara ẹ̀mà ó lè jẹ́ látara tó ṣàlékún ẹ̀sìn wàjú báyìí lọ àgbóyà àwọn tí wọ́n síwájú ọjọ́ kìíní àná òun náà ni atọ́kùn sí méjèèjì hmm? atọ́kùn sófin ọlọ́run ọba tá a fi gbọ́ yé atọ́kùn sílànà ń ṣe ọlọ́run ọba tá a fi gbọ́sẹ̀ lànà ń ṣe ọlọ́run ọba yé òun náà ni lànà àwọn sàhábà àwọn àtàbí ọwọ́ àtọ́lọ́ sọ̀hábà wọ́n ta alákójá sẹ̀mí lórí ẹ̀ gbogbo àtàbà síra láyọ̀ ọlọ́run já síra lórí sẹ̀mí la ilaha illallah àti mú àǹfààní méjì péré wá nínú ọgọ́rọ̀ àǹfààní ètà tún fúnra wa ní hadith number 38 adé Allah subhanahu wa ta'ala kó mọ́ jẹ́ àrídìwọ́ kámàrí ìdìwọ́ lọ́tún kámàrí lósì kámàrí ní kọ́kọ̀ kámàrí ní gbangba ó jáde tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wá la ilaha illallah subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk